sallallahu alaihi wasallam ìkẹ́ àtìgbẹ́ ọlọ́run kó máa bá ànábì àwọn ará ilé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tá bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde àkèámà náà ní ìtẹ̀síwájú nínú àwọn àlàyé eléyìí láti inú tíra minhajul mu'min a máa tẹ̀síwájú níbi tí a dúró sí ní ìjẹjọ́ abala tí àáfàá ń bá lọ òun ni àwọn ìran ìran ẹbọ eléyìí tó wà kọlọ́n kó bá ní san fáwọn Mustapha Murad Subuhi kó bá ní san wọ́n ní ẹ̀sìn olóore wọ́n láǹfààní wọ́n fẹ́ ẹbọ ìlójú púpọ̀ jù kódà ṣíríkùlẹ̀ asgar gbogbo ohun tán fi ṣàlàyé rẹ̀ kò dúró mélòó kan lọ gbogbo ohun tán fi ṣàlàyé rẹ̀ kò pérò mẹ́ta ṣùgbọ́n ṣíríkùlẹ̀ akbar òun náà fókọ́ọ̀sì jù torí pé ẹbọ ńlá yìí ó yọ̀yàn kúrò ní Islam ó sì sọ̀yàn di kèfèrí kọ́lọ̀kọ́lá ẹ̀mí àti yín níbi ẹbọ ètò kéré àbí ètò tóbi ń bẹ bàbá nílára tí ẹbọ tó kó sínú ara àwọn manifestations àwọn nǹkan mìíràn tá a mọ̀ rí tá a mọ̀ wípé ẹbọ tún leléyìí bàbá lóhun ni shirikul ihtiyaz shirikul ihtiyaz ẹbọ kan òun náà leléyìí wọ́n nírú ẹbọ ìwò náà ni ayẹ̀kú náà gọ́rù lọ́ì máa lè ká lìṣẹ́ in yẹ̀stẹ̀kìlù bí i máa máa káná kọ̀dùrù máa máa káná kọ̀dùrù bàbá ní ẹbọ eléyìí òun lẹbọ tó já sí wípé n tó yàtọ̀ sọ́lọ́run n tí èé ṣe ọlọ́run táà mọ̀ pé léyìí èé rárá kọ́ wá já sí pé nǹkan yẹn òun láwàá sọpọ́ jẹ́ mọ́ọ̀lì kan òun ló jẹ́ ń tó ní nǹkan lánìkápá òun ló jẹ́ olùdarí òun ló jẹ́ abẹnugan fún nǹkan kan tó dá dúró bó ṣe wù kí nǹkan yẹn rí bó ṣe wù kí nǹkan yẹn lágbára tó àbíkọlẹ̀ tó ẹni tí èso ọlọ́run ká wá lóun ló ṣe kí ni o ká gbé nǹkan yẹn fún póun ló ń darí ẹ̀ òun ló ní òun ló lè ṣe òun ló lè jẹ́ ọ̀yanjú bàbá lélẹ̀ ìran kan nù rìn ẹbọ ni kélé ò lè yé wa àwọn nǹkan kan bẹ tọ́já sí wípé ọlọ́run ọba alágbára òun la gbà wípé ó lè ní àwọn nǹkan yìí òun sì ni máàlíkù yà omi dì kódà tó bá tó dijọ́ ọ̀gbẹ́ndẹ̀ alkiyama ọlọ́run lọ́ba tí ó tún lè nǹkan ní àníkápá ṣùgbọ́n àwọn nǹkan kan ń bẹ táwọn èèyàn máa ń gbé fáwọn èèyàn páwọn náà ní agbára lórí ẹ̀ àwọn náà ní kápá lórí ẹ̀ tẹ́lẹ̀ lè sọ ẹ̀dẹ́ lẹ́bọ̀ wájú ọlọ́run lápẹẹrẹ rírọ̀ òjò rírọ̀ òjò nùzúlù lè mọ́tọ̀ ká sọ pé òjò ń rọ̀ ẹni tó ní òjò lánìí kápá ní ta ni Allah irin irin yálà a fi ṣe a fi ṣe ìbọn a fi ṣe bàálù a fi ṣe àwọn tá à ń lò nílé a géètì ọlọ́run ló nírin wà á ń zálínálẹ̀ hadida àwa ọlọ́run la sọrin kalẹ̀ ní súrà kan ni káwá gbà pé ògún kan òun ló nírin lánìí kápá tẹ́ ẹ̀ bá tí ì lọ wárí fún ògún òun ẹ̀yin tẹ́ ẹ bá ń ṣiṣẹ́ ẹrin ajẹ́ pé ẹ máa ṣe kíni o ẹ lè máa ní ṣubú tàbí jàǹbá odidi ẹbọ lílé ṣíríkù kíni yẹn o ṣíríkù lẹ́tíyàsì ọ̀kan nínú nǹkan tó dá dúró tá a ti mọ̀ pọ̀ lọ́run lọ́jẹ́ máa ń líkù rẹ̀ òun lọ́ba tó ní òun lọ́ba tó ní lánìí kápá àwa gbé fóògùn agbé òjò fẹ́ nìkan alára alẹ́ nìkan ní máa ń sáàrà ọba kòso kan lọ́wà ní ìjáàjì ara gbogbo eléyìí ọ̀tọ̀ ìdẹ́lẹ́bọ̀ wájú ọlọ́run sẹ́yìn pé ló sún àwọn èèyàn kan nínú àwọn mùsùlùmí tẹ́sí òye táfijọ́ máa ń ṣe ògùn àjọbọ pàápàá níbàdàn tí wá ń bíi mùsùlùmí tẹ́ẹ̀rí tájọ́ ń kírun wàláhì wọ́n sì jọmọ̀ ṣùgbọ́n àjọmọ̀ torí bọ́ jẹ́ dráìvà ṣé nàìjíríà nìkan náà ti ń wa mọ́tò ìwọ̀n ẹ̀fì nàìjíríà gan kọ́ ẹ̀fì ilẹ̀ yorùbá lẹ̀ ṣé ilẹ̀ yorùbá nìkan náà ti wa mọ́tò àwọn haúsá ìṣògùn àjọmọ̀ wọ́n sì wa mọ́tò wọn láwáyé wọ́n wa mọ́tò lamẹ́ríkà wọ́n wa mọ́tò saudi arabia ṣògùn àjọbọ wọn ṣe ń saudi tí ọ̀jẹ̀ mọ́tò wọn mọ́ lásìdẹ́ntì ẹ̀ pàwọn dráìvà kan máa mutí àmupara ẹ̀ẹ̀rẹ̀ ká má fa sìgá àfàyí lórí ká má fa igbó igbó eléṣù kíjọba náà tó ojú ọ̀nà ṣe kójú ọ̀nà ó ṣe kí ni ó kọ́dà gbogbo tó yẹ káwọn àrùn kan wà tí ó ṣe òpin déńjà kan bẹ́ẹ̀ ní kọ́ wà bẹ́ẹ̀ ẹ wá lóògùn tẹ́ ẹ bá ń bọ òògùn lẹ́ẹ̀mẹ́ẹ̀dógún lójúmọ́ accident ọmọ ìṣẹ̀lẹ̀ náà torí pé tí ètò ọlọ́run lẹ́gbẹ̀ẹ́ fún bákan náà ṣíríkù ṣìyà ṣíríkù àṣìyà anyẹ̀kúnà àáfàá níṣẹ́ eré léyìí anyẹ̀kúnà lè rẹ́rì nàṣígún yùṣáríkù fi ìkẹfà makana àdà nàṣí fìlìmakana wàlìmakana eléyìí náà tó súnmọ́ ìta àṣàlàyé tán ṣùgbọ́n yàtọ̀ òun ni kọjá sí wípé ẹni tó yàtọ̀ sọ́lọ́n ìpín kan nínú tọ́já sí pé ọlọ́run lọba tó ní ọlọ́run lọ́ba tó nílànà kápá káwá mú just a portion a part of it abala kan nínú nǹkan káwá gbé fẹ́ ń tọ́yàtọ̀ sọ́lọ́run wípé ẹni àtọ́lọ́run wọ́n jọ ń ṣe kí ni o wọ́n jọ ń ṣí ààrẹ̀ pé ẹni lóòótọ́ ọlọ́run ló ní ṣùgbọ́n òun náà bọ́lọ́run ọba ṣe kí o ó ń bọ́lọ́run ọba pín nínú rẹ̀ sẹ́yìn pé ọjọ́ irú ṣíríkù àwọn yẹ̀wù àwọn nàṣàárá tẹ́lẹ̀ nínú àwọn tọ́jẹ́ tọ́lọ́ wọn pẹ́ díẹ̀ bẹ́ẹ̀ fún Jésù irú ẹ̀ náà ń bẹ nínú àwọn ọmọ ìyá tiwa kan náà tó jẹ́ pé táwọn bá sọ́ra wọn ò ní jọ ọmọ ìyá wọn ó kó ní ìsìlámù ó dìgbì fún nínú nǹkan tó jẹ́ pọ́ lọ́hún lónìí wọ́n wà mú abala kan bẹ̀ wọ́n ò ní ṣéwù àtọ́lọ́ wọn jọ ń ṣe kí ni o wọ́n jọ ń pin ni ṣéwù náà lágbára lórí kíni o lórí abala kan tàbí wọn ní ìpín wọn nípa àwọn wòlíì ọlọ́run àwọn wòlíì àwọn wòlíì àwọn ẹni ọlọ́run ẹni tó ń pè ń wòlíì ìyàwó 14 lónìí o ẹni tó ń pè ń wòlíì gbogbo orun pẹ̀ ló ti fó ti fá ogbó orun gbẹ̀dànù ló dànù mú sí irun mú George Bush ẹni tó ń pè ń wòlíì a máa fi rẹga jíǹsì òògùn tí ọmọ yọ ọgẹ ẹni tó ń pè ń wòlíì gbogbo oṣù náà ló ti yìí ń bọ́n tán àwọn èèyàn wà mú nínú tọ́jọ mọ́tọ́ lọ́n wọ́n á wá ní pé apá kan nínú rẹ̀ àwọn kan ló wọ́n ó tó wá sàfitì ẹ̀ lọ́sọ́dọ̀ àwọn yẹn àwọn yẹn ni wọ́n máa fún àáfàá nírú eléyìí náà a gbọ́dọ̀ sọ ṣe ìran ẹbọ ni ṣíríkù lìyáánà òun náà tó ń bẹ ayẹ̀kú náà làwùzọ̀ yìí wàmọ̀rin ẹbọ tó ní í ṣe pẹ̀lú wíwá helper supporter olùrànilọ́wọ́ olùkúnnilọ́wọ́ àáfàá nírú ẹbọ yìí òun ni kí mùsùlùmí kó tún máa rò pé zọ̀hírù àbí ẹni tó jẹ́ bíi màínù olùkúnnilọ́wọ́ olùgbéni nígbọ̀wọ́ olùrànilọ́wọ́ ó tún ń bẹ pẹ̀lú ọlọ́run nínú àwọn nǹkan tó já sí pé hákùlọ ìfàkọ̀tì ìwọ̀tọ̀ ọlọ́run nìkan ni sẹ́ẹ̀rí ká lè gbọ́ àrẹ ìyẹ́yàn mọ́ ó nídìí ìfarabalẹ̀ sẹ́ẹ̀rí ṣíríkù lìyàánà yìí a rí pé nínú tá a máa ń sàdéhùn lójoojúmọ́ ìyáka na abúdú wa ìyáka na sta'in ìwọ ọlọ́run nìkan ṣoṣo láàmà joseph ọ̀dọ̀ ẹ láàsì máa wá ràn lọ́wọ́ wá ìwọ láàmà sìn ọ̀dọ̀ ẹ láàsì máa wá kí ni wá o ìrànlọ́wọ́ àtàrànṣe ká tó wá máa rò pé nìkan ń bẹ tó lè jólùrànlọ́wọ́ àbí tó lè jẹ́ alárànṣe àbólùkùnrin lọ́wọ́ afálẹ́bọ́ yálà nínú èèyàn àbí nínú àlìjànú èyí ìdébi àwọn tó ń lo àjànú náà tán wá wọn lórùrànlọ́wọ́ pé ká lè máa fi sọ́yẹ̀ sáwọn ó débi àwọn tí lọ́jọ́ ẹgbẹ́ ògbóni ní tó lè la àwọn òun ni kíni òun ni Ògún òun ni Ṣàngó òun lè gbogbo orú àwọn ilé tó lórí pé òun dè ló lè là gbẹ́rẹ́ tí wọ́n fi àáké sí wọ́n tí wọ́n ta òun òun náà ti dọkan ntolila la òun nìyẹn ẹni ti mú zohir wanaim ó ti mú olùkúni lọ́wọ́ olùgbéni ń lọ́wọ́ pẹ̀lú ọlọ́run ẹ̀bọ̀ àáfàá ní eléyìí òun náà ni áńgù tàkọ́ dámà áhàdùn bẹ́ẹ̀nà yàdé ìbìjá ìyí lè yóò kùnrin sọ áhàdán bíṣọ̀fọ̀ àti wákàtí rọ́dà àlèmọ́ mi ọ̀kọ́ yìí kúlà àrí làkùsá nílàkùsí àáfàá ní sẹ́ rí ètò kàn nínú ẹbọ tí bàbá Mustapha mọ́rọ̀ wọn mú wá nínú ṣíríkùlà akbar nínú tíra wọn wọn lẹ́bọ eléyìí ẹbọ nínú ìpẹ̀síse ẹbọ nínú kíni o àṣàfáà òun ni kọjá sí wípé ká ti ẹnìkan síwájú ká gbà pé ẹnìkan iyì tí ń bẹ fún ẹni òun ni ó là tí ó sì pẹ̀ wá wájú ọlọ́run jàmọ́ ẹ̀ gbọ́ ká ti gbà pé ẹnìkan lọ lọ́lá ẹni òun ni wòlíì òun lẹni ọlọ́run òun làwa máa ń sákàkà rẹ̀ òun la gbà wípé yọ́ là wá yóò sì pẹ̀ wa tó bá di lọ́rùn àáfàá lélẹ̀ ó ti kó sínú ẹ̀mọ́ sẹ́ẹ̀mọ́ pé tó lè nípa nàbí wa Muhammad sallallahu alaihi wasallam ànàbí ni ọkọ̀ sí pẹ̀ tó bá di lọ́rùn léde alkiyama kò sí ẹni náà tó tó bẹ́ẹ̀ tí ọkọ̀ lọ sí pẹ̀ wájú ọlọ́run hátà alàmbíyà tẹ́ dórí àwọn ànàbí ọlọ́run wọn tó bẹ́ẹ̀ kí wọ́n mọ̀ sọ jàmá nafsi nafsi nafsi ẹ̀mí mi ẹ̀mí mi ẹ̀mí mi ẹni orí yọ ó di ilé o bí ìgbà téèyàn níbi iná jó ní jọ́mọ ẹni ni làá ṣe kí ni làá kọ́ yanjú anábíwá Muhammad sallallahu wa sallam àtàlàyé ilé ìkọjá náà ti lọ òun lẹni náà tí ọkọ̀ lórí láyà kèétọ́ wá sí pé òun náà ó tàn lórí láyà gan òun náà ó tàn lọ dìrẹ̀ bẹ́ẹ̀ fọlọ́run nífẹ̀ẹ́ sí jù òun lè ìgbà tẹ̀rú súnmọ́ ọlọ́run jù òun náà nígbà tó jẹ́ pé wàá wà sáàdì ìgbà tá a forí balẹ̀ fọlọ́run yẹn la súnmọ́ ọlọ́run jù fa akífìrú dùá fa akífìrú àdùá ànábì àsàlà ní ẹ máa pọ̀ ládùá nígbà yẹn jẹ́mọ́ kí ni túnmọ̀ ilé ẹ̀rí pé tẹ́ ẹ bá wo àwọn amúnisìn láyé àwọn tá ń kara wọn kọba láyé ní tí wọ́n fẹ́ káwọn èèyàn ó fi máa yẹpẹrẹ fáwọn náà ní kẹ́ni orí ẹ ti ẹ̀wúrú àṣà burúkú tilẹ̀ Yorùbá ọ wà máa ní mo yí kọ́ ọ̀tún ó fi agbala ọ̀tún orí kalẹ̀ mo yí ká ó sí o sáà yí kọ́ ọ̀tún ó sì gan fọ́lọ́ ọlọ́run tó ní wá gan tó dá wa láti ibi irun orí débi èékánná ẹsẹ̀ sáà yí kọ́ ọ̀tún yí ká ó sí àwọn èèyàn yìí tí wọ́n kà púpọ̀ àwọn ẹlẹ́ni ńlá wọ́n kà púpọ̀ àwọn ìlú lọ sí pé àwọn ànábì àsálà yóò lọ forí kalẹ̀ fọlọ́run ọlọ́run ní àní irifara saka gbórílẹ̀ ẹrú tòótọ́ was àlùtọ́ wáṣfà tó ṣàfà títọ́ ọba sáti fẹ́ lónìí mọ́ béèrè àfọ̀ wá sípẹ̀ àgbàpẹ̀ rẹ̀ anábì sallallahu alaihi wasallam ta ni ó sì gbọ̀dọ̀ ìbáwọ̀ àjọ rẹ̀ náà ìpẹ̀tánà bí o ṣe àwọn àfà lọ́lọ́ bíi mẹ́fà èèyàn kan ni wá sílẹ̀ ìfẹ́ oríṣiríṣi ni àwọn kan yóò sì pẹ̀kọ́ lọ́wọ́ kẹdàjọ́ ọmọ àlùfẹ́ náà làwọn tẹ́lẹ̀ àwọn kan yóò sì pẹ̀ pẹ̀lú wípé ẹlẹ́sẹ̀ ni wọ́n alẹ́rùsọ́ọ̀t min ali kibla àwọn tán jẹ́ ẹlẹ́sẹ̀ nínú àwọn mùsùlùmí tán máa ń kírun fọ́lọ́ wọn èdè ẹ̀sẹ̀ ṣíríkù ìpẹ́ ọba àwọn akẹ́kọ̀ọ́ lọ́wọ́ sókè ní òkú foríjì àkáwàlùjẹ́ náà ṣe àwọn kan nínú àwọn mùsùlùmí tó já sí wípé kí ni o ó ti láwọn tó kan forí kọ́ bóyá mi ń kàbá yìrì dùnú ọ̀tọ̀ ní tiwọn àwọn onísọ̀gá yìrì dùnú àwọn ẹlẹ́sẹ̀ kéékèèké ọ̀tọ̀ ní tiwọn àwọn bí ó sì pẹ̀ fún wọn ọ̀rọ̀ wọn ti já àwọn kan ọ̀rọ̀ wọn ṣùgbọ́n ń ara wọn ni rẹ̀ tọkọ̀ tí ọ̀rọ̀ ọmọ jẹ́ fámílì ànàbí ọkà tọ́rọ èèyàn bí ilé já sí náà yọ̀wọ̀ ní lọ́dọ̀ ọlọ́run ìpẹ̀ tó lè bá ní pé kán bá fúyẹ́ ìyá rẹ̀ jọmọ́ tán bá ná fúyẹ́ èèyàn lọ́rùn sébi kán wá júyàn sínú owó fún búrẹ́dì láyé ẹni tí ìyá rẹ̀ bá kéré jù lọ́rùn tán bá júyàn ní owó fún búrẹ́dì times bíi mílíọ̀nsì tó ní ọlọ́run mẹ́jà mọ́ sí alẹ́ tí ó tiẹ̀ máa gbóòrò pé yọ̀wọ̀ náà lọ à bá ná fúyẹ́ èèyàn bẹ́ẹ̀ àná wàhálà ìní kan bíyàn ló fún búrẹ́dì kò mú búrẹ́dì wá jẹ́ yà tẹ́bá náà bíyàn ló fún búrẹ́dì wọ́n wá dé pamọ́ fọ́sẹ̀ méjì kò tí ì jìyà lọ́dọ̀ ọ̀nà ó ń gbòòrùn ìyà ni ẹrù pé yàtọ̀ ọlọ́run á jẹ́ yà kéde ọlọ́run mọ̀jà jìyà kẹ́nìkan mọ̀ ẹni tọ́lọ́run bá jìyà kó àmọ́ sọ bẹ́ẹ̀ o mùsùlùmí èèmọ́ sọ báwo tọ́lọ́run wà bá já sí àmọ́ sọ bẹ́ẹ̀ ọlọ́run làmí bí ìyá ni rọ́bà náà tì náà fi dúníyà hásánà wá fẹ̀lá àkẹrọ tí a wá kì èyí máa tọrọ ìyá ọlọ́run ọlọ́run àwa bí ọmọ sí alẹ́ tí ó jìyà o àtayé àtọ̀run làwọn bí ìyá sóre fún aláyé sóre fún alọ́run lọ́n sáàsì bẹ́ẹ̀ fún wa afọ́wọ́ ẹ̀tọ́ lẹ́kọ́ yìí àlìjọ̀zíyà ọlọ́run bá ní sanwó lẹ́sàn wọ́n ní gbogbo àwọn ẹbọ tá à ń sọ yìí wọ́n láà lè pín sí méjì bàbá ibùnú kọ́ yìí ọmọ kí ibùnú tí mìíràn ọlọ́run bá ní sanwó lẹ́sàn bàbá ìyẹn ní ẹbọ dìnáyà <clears throat> ká sọ ò ní nǹkan ẹbọ pé àtakò nǹkan wàhùwà akúbáwà ni wàá ìṣe òun sì lẹ́bọ tó burú jù pé ẹbọ kan torí ẹ̀ka ṣíríkì fìràwọ́ náà wọ́n nírú ẹ̀ dàbí ẹbọ fìràwọ́ náà tó dìnà gbogbo agbára ọlọ́run tó ní àná ọ̀rọ̀ gbókun mo làálà àná ó lè mi lọ́lọ́run ọba yín ọba ńlá gbogbo tọ́lọ ni ó ní òsì tọ́jọ́ àáfàá ní tààtí ìlú yìí náà tọ̀ wá rè ká tọ pé nǹkan tí ń bẹ òsì ó tó lè pín sọ́nà mẹ́ta tààtí ìlú nìmọ̀sí náà à ń sọ ní ì sọ ní ù òun ni kọ́ọ́líkù masnọ́ọ̀ù òun ni màkàlùkù sọ ní ù ládẹ́dà creator ẹni tó dá nǹkan producer táwa ni producer àjọmọ́ ta ni producer Allah ọlọ́run sọ́ọ́líwù òun lẹni tó ṣe nǹkan òun lọ́dá yé lọ́dọ̀run lọ́dá sánmà lọ́dálẹ̀ lọ́dá èèyàn lọ́dá ìjẹ̀nu lọ́dá ẹranko ìlọ́dá rúgbìn lọ́dá yé tí mú wáyé òun tútù òun gínìtì yẹ ìlọ́dẹ èbó lọ́dẹ tó dúdú ẹni tí mò ń rí sọ̀rọ̀ lọ́dà ẹni tí mò ń rí kúkúrú lọ́dà ẹni tó ga ọlọ́run lọ́dà ẹni tó kúrú lọ́dà ẹni tó sanra ẹni tó tẹ́rín ẹni tó pupa ẹni tó dúdú ẹni tó nírun lórí ẹni tí ò lórí ẹni ó lè ẹni tí ò lè ẹni tó ẹni tí ò sọ ẹni tó dá ẹ̀dá ká sọ wípé adẹ́dà kọ́ lọ́dẹ̀dà nǹkan tó jẹ́ pọ́lọ̀ ń ló ṣe kálọ́lọ́ kọ́ dá sánmà kálóhùn kọ́ dálẹ̀ kálóhùn kọ́ lọ́dẹ èèyàn abà àáfàá líle yìí burú pọ̀ ẹlẹ́kejì nínú ṣíríkù tààtìl òun náà ni tààtìlù sọ́ọ́nì subhanahu ankamali alimọ́kọ́dàsì bìtàtìlì àsìná ìyí wàsífàátì ìwé àfààlì babalẹ́lá kejì ni pé ẹni tó wá dá nǹkan tí ń ṣe Allah tí ń ṣe ọlọ́run ká wá tako pípé ọlọ́run àwọn ìròyìn tó pé tó pé ká sọ pé kò sí fọlọ́ jíjọba nílá ọba tó tóbi ọba mímọ́ nínú ọkọ̀ ọlọ́run nínú ìròyìn ọlọ́run nínú àwọn iṣẹ́ ọlọ́run ká gbogbo aláwọ̀ bẹ́ẹ̀ ń dáyé àti sánmọ̀ ọgbọ́dọ̀ jẹ tó tóbi bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ tó ráyè gan tóbi báyé a tóbi bí ìgbà tá a ju ìrà sáàrin ọwọ ni àárín gbogbo ayé báyìí ọlọ́run kẹ̀ka kò ní ìsinmi yàwó wí sàmà yìí kí ayé sánmà kò tó tí ó yà bí pépà téèyàn kẹ̀yà pépà tí ó dànù tí ó kí ní jáyé lẹ́gbẹ̀ẹ́ ọlọ́run wáṣà kùrù sí ìhù sàmọ́ wá ti wà ẹ̀mọ́ ọlọ́run ni wàlẹ́ ọlọ́run tó bí pọ̀ kìí sọba tẹ́yàn máa ń gbọ́ àlá àkúbá tẹ́yàn mọ́tò ọdún ta ní jẹ́ akúbárú bá gbé àlìjàn náà sínú làákà ì ọkẹ́ ṣe pé yóò crash yóò jóná èyàn tó ní rẹ́rù ọpọlọ yẹn kí ni jọ ọpọlọ lẹ́gbẹ̀ẹ́ ọlọ́run àlìjánnà fún rẹ̀ kò sí láyé kò sí sánmà ààyè kan lọ́tọ̀ làlìjánnà wà ààyè kan lọ́tọ̀ nínú wà ibi tálìjánnà wà wọ́n àpààyàn bẹ̀rẹ̀ wọ́n àtàjẹ ẹlẹ́ẹ̀bẹ̀rẹ̀ wọ́n àṣẹlọ́ ń bẹ̀rẹ̀ kẹ́lẹ̀ ká máa rò pé bọ́ọ̀lọ́ sí tóbi tó bọ́ọ̀lọ́ sí tóbi tó ọpọlọ rẹ̀ ọ̀dà wà láì má ronú pa bọ́ọ̀lọ́ sí tóbi tó má ronú pa àwọn tọ́lọ́ ń da

ìtọ́lọ́run bá ń jẹ́ nínú ìròyìn wọn lọ́lọ́run jẹ́ àwọn iṣẹ́ ọlọ́run wọn lọ́lọ́run lè ṣe bẹ́ẹ̀ òòṣà àwọn ló lè ṣe àfáà lélẹ̀ ìran kan nínú rẹ bọ̀ bákan náà tààtìlù mọ̀hámàlátì àmà yẹ́gìdò alàlà abdi min hakikọ́ti tawhid bàbá Ibn Qayyim wọ́n lẹ́lẹ́kẹta nínú ìran tí ṣíríkù tààtìlù sọ́yẹ́nì ìṣẹ̀ ṣíríkù of denial ìtọ́lọ́ ní kéyìn òní òní òun ni kọjá sí wípé àwọn àṣẹ sí èyí tọ́jọ́ ọ̀ranyàn fẹ̀rú tó yẹ kó máa bọ́lọ̀ ń lò nínú àkíkọ́ ti tawhid nínú ìgbàgbọ́ òdodo tó yẹ kó wà fẹ́mi rẹ̀ wọ́n á tún ní òsì wọn ò tún ní ṣe wọn ò tún máa fojú ẹ̀ gbolẹ̀ ẹrú tó yẹ kó gbà pé kul huwa Allahu ahad wọn à nígbà bẹ́ẹ̀ ẹrú tó yẹ kó gbà pé Allah fi sàmà wà àhátọ̀ bí kú lè ṣe é ìlmà ọlọ́run wà ní sàmà ìmọ̀ ẹ̀rọ kiri káàkiri o gbogbo nǹkan wọn ò ní gbà bẹ́ẹ̀ alukur'an kàlámù lọ́yí gẹ́rù màkìlú o ọ̀rọ̀ ọlọ́run ni o kìí ṣe ẹ̀dá o ọ̀rọ̀ ọlọ́run sì ni kò ní gbó láíláí wọn ò ní bọ́rọ̀ ọlọ́run wọn ò ní pé kùránì ìsọ̀rọ̀ ọlọ́run ẹ̀dá ọlọ́run gbogbo ń tó yẹ ká máa fi bọ́lọ́run lò nínú ìgbọ́n ọlọ́run lọ́kan nínú tawhid wọn á tó takò wọn ní òsì lọ́jọ́ káà fáwọn ibùdó lọ́kọ́ yìí nínú ọ̀rọ̀ tí wọ́n sọ lẹ́ẹ̀kan wọ́n ní ṣíríkù tààtì wọ́n lẹ́bọn akúbáhú àníwá ìṣèlú òun ló burú jù náà ẹ̀rọ ọlọ́run làwọn àbí ká máa tako tí ọ̀yá tako kéèyàn o bàbá ìpínlẹ̀ kọ́jú sẹ́ẹ̀rí tá ọlọ́run ṣàánú àwọn àfa àjùra wọn lọ kọ́lọ́n kọ́ ṣàánú èmi àtìyín náà kọ́ ṣàánú àwọn ọmọ wa àtàwọn àrọ́mọdọ́mọ wa sẹ́ẹ̀rí bẹ́ẹ̀ bá ti tó súnmọ́ ọ̀rọ̀ tẹ́lẹ̀ kan sọ wà láì bẹ́ẹ̀ rọ̀mọ́dọ́ last two years àwọn lectures kan lórí rédíò tí mo gbọ́ èmi àtọmọ ìyá mi kan wájú analyze mo ní wà láì ọlọ́sàsà mi lecture tẹ́lẹ̀ kan fi bí episode bíi márùn sí méje wà láì tó fi sọ ìtòsífẹ́ àrà ìfìsì ó ti wá create confusion fáwọn tí ń gbọ́ gan kọ̀fẹ́ jẹ́ ká fẹ́ gbọ́ yí gan mọ́ pé a sẹ́ni yìí support kí ni àbọ́tàkùn wàláì ẹnìkan sì ara fi ẹ́písòdù kan sọ wàlẹ́ ó sì clear bí láì làálì tí n bá dákọ tọ́pìkì àtàwọn tó sọ àwọn tó bá gbọ́ tí mò ń sọ yìí wọn gbọ́ ẹnìkan fẹ́ bí kí n fẹ́ sàlàyé pé nǹkan báyìí o ọ̀ràn yẹn ni o ọ̀ràn yẹn ni kọjá sí gbogbo obìnrin o kán bojú lápẹẹrẹ o ọ̀ràn yẹn ni kọjá sí gbogbo mùsùlùmí o kán ṣe nǹkan báyìí o ṣùgbọ́n àwọn àfáà kan ní èso ọ̀ràn yẹn rí tán lóore o rọ́dù fẹ́ rí wọn rí o àbí bẹ́ẹ̀ ti ẹ̀kọ́ nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí o tàbí kẹ́nìkan sọ pé à ah, nínú islam o gbà sí súnà ànábì ni o kẹ́nìkan sọ pé kèsì súnà pa àlè fa káwá ẹni tó sọ bẹ́ẹ̀ ẹni tó mú wárí o ìdí tá a fi sọlọ́dún fún rè ìdí tá a fi sọlọ́dún fún rè ṣé tí mo sọ yẹ irú àwọn mọ̀sáìlù bá yẹn pé à ah, ọ̀dà yìí ti káfo sálẹ̀ sí mọ́sálásí jimá àlè ṣe ń bẹ́ o àlè ṣe wàláì ẹlòmíì sì lo ẹ́písọ́dù sọ́márì gbogbo àwọn tó sọ báyìí àwọn tó sọ báyìí ẹ̀rí tán fi ta kórè láàrin ẹ́písòdù kan wà láì ọmọ fọlọ́run sẹ́lẹ̀ lórí ẹ̀kẹ́ ọlọ́run mọ́sán àwọn àfáà àdúrà wọn lọ kí ló fà so orí tẹ́lẹ̀ máa para bulé pé àwọn kálukú wọn bẹ̀rẹ̀ dá o àfẹ́ ẹni ọlọ́run àwọn méjèèjì àfáà sún àwọn méjèèjì ṣùgbọ́n ọlọ́run sàánú kálukú jura wọn lọ ìtẹ́lómi wọn ṣàlàyé ṣàlàyé tẹ́yìn gan tẹ́ ń gbọ́ gan tí ó ti dàrú mẹ́yìn lójú ẹlòmíràn ìṣẹ̀lẹ̀ àrẹ̀ṣẹ̀ tó bá wà lẹ́ẹ̀ wàhálà èkó yé mi ọ̀rẹ́sẹ̀ yé mi ni ọlọ́run àmọ́ ṣe bẹ́ẹ̀ gbogbo ẹbọ tá à ń sọ́bọ̀ látijọ́ yìí bàbá ẹbí mò ń kọ́ yìí nù wọ́n ní alisọ́mọ aláṣẹ sí mélòó mélòó wàhálà ìbejì ẹ bá dẹ̀ bá tọ́ bá ń bá ní lọ sọ́márì ibi táwọn ẹbọ forí sọ ni bàbá sọ gbogbo tá à ń sọ́bọ̀ látàkọ̀ tààtì ìtọ́lọ́ ní ká sọ pé kò ṣe kí ni o kò ní àbí ká sẹpẹrẹtì ẹ̀dọ̀ ọlọ́run kó lára ọlọ́run àbí ròyìn tó yẹ ká fọ́lọ́run ká ní òbí àbí bó ṣe yẹ ká máa ṣe sọ́lọ̀ ní abala ká gbàgbọ́ ká mọ̀ ṣe bẹ́ẹ̀ bàbá ìbùnú kọ́jú ìdá láwọn kọ́ nìyẹn. wọ́n lẹ́lẹ́kejì òun ni ṣíríkù máa ń já àlàmá àlọ́ ìlà anáfàrà sọ́márì yìí ní àṣẹ. tàbí bẹ́ẹ̀ kọ́ ẹni tó tún mẹ́lò mí pẹ̀lú ọlọ́run gbogbo kí amóògùn amówòlì kan amóbàtálá amósàbèjì amókè ìbàdàn òṣogbo òun kó sínú ẹlẹ́ẹ̀kejì Shiriku mọ̀jálá máa lọ ìlà àhà ẹni tó já ó gbà pọ̀ ẹ má ṣe mistake o ẹlẹ́kejì ó gbà pọ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ o ṣùgbọ́n jáàlà máa lọ ìlà àhà táwọn àbábá ti lọ bá wọn ẹni yẹn gbà pọ̀ ń bẹ tọ́lá àwọn kèfèrí mọ́kà ẹ má ṣe mistake o wọ́n gbà pọ̀ lọ́wọ́ bá ń bẹ ọlọ́run sọ bẹ́ẹ̀ ní Kùránì ibi tí wọ́n ti ní pírọ́blẹ́mù ọ̀dà ẹ̀wà sí lọ́wọ́ kan ṣoṣo àwọn yìí ṣe yọkan àwọn gbàgbọ́ lọ́wọ́ ṣùgbẹ́ yọkan yẹn ò lè tó ńlọ́fà òòsà three over three hundred tó ń sìn nínú kàábà irú ẹ̀ náà làwọn eléyìí wọ́n tó mú nǹkan míì pẹ̀lú ọlọ́run àáfàá ní sẹ́wárí wàkúlù àdí ìlànà wa tẹ̀kúnù bìlàwà wà ṣáháwà wà náà wà ṣèitán bàbá ìpínlẹ̀ kọ́ yìí wọ́n lọ́ọ́ bá ní kẹ́ wọn wọ́n ní gbogbo rẹ̀ bó tá a wá sọ yìí ó lè jẹ́ fẹ̀ẹ́nú lọ́nfà ó lè jẹ́ kí láàbì ìfẹ́ẹ́nú ẹlòmíì náà tí wọ́n mọ̀ tàwọn àgùntàn Ísírẹ́lì ti ń tẹ̀lé e jẹ kíṣẹ́ ẹni tó bá di lọ́rùn wọ́n wá di adìẹ ẹ̀yin mọ̀rìndí ẹ̀ẹ́dọ̀ka bàbà wọ́n wá gbé yín wọ́n lọ pọ̀ nínú àlìjá náà ìfẹ́ ẹnu a máa tẹlòmíì kódà sẹ́ni tẹ́yìn ọ̀bà sọ́ra èèyàn lè já àfa àsúná wà láìfẹ́ ní ṣé láwọn àfẹ́ ẹni ọlọ́run ẹ lọ ka àwọn àfẹ́ àtàtà lọ́nà àwọn àfẹ́ àsọ́lá wàláhì wọ́n yàtọ̀ sí wọn tí wọ́n bá sì ń fa mọ́sálà kan tán ní kìlá ìkíláàsì tó wà lẹ́mìí wọn wọn à ṣe é kí mo fẹ́ kálàfà ilé tán bá rí pódòdó ń bẹ lọ́dọ̀ ẹnì kejì àwọn tán bá rí òdòdó yẹn wọ́n gbà i'm telling you wọ́n á gbà ibi tí wọ́n ti di pé ntẹ́ni ìgbọ́yéré ntẹ́mi gbọ́yéré wọn à ní torí ẹnìkan kan sọ bí ẹ̀sìn ọlọ́run lẹ̀ yìí ni wọ́n fi sin lọ́run tó yìn lọ́bọ́ lọ́run ni ni rahimahullah nígbà wọ́n sọ fún ọ̀kan nínú àwọn tọ́jọ́ gbogbo máa àbí àwùsá ó yẹn dáadáa ǹjẹ́ tá a bá jẹ ẹran ràkúnmí sọ́jà lùwàlà àbí ọjà lùwàlà akílù láhmìlì ibè ṣùgbọ́n a rí mú àwọn onímọ̀ tánípẹ́ ra kan méjì jẹ ọjà lùwàlà àwọn náà lo àwọn ẹ̀rí kan nínú àwọn ẹ̀rí tí wọ́n lò ó ń bẹ nínú àwọn ẹ̀rí kan pé gbogbo ẹran tọ́já sí wípé mọ́sátìkù náà tán bá ti lè fi iná ṣe bóyá wọ́n ṣe ń súyà ni wọ́n bọ̀ ni wọ́n dé tó yé ní ìsìn pé irú ẹran yẹn pé kí ni o ó ti kúrò ìdílé lùwàlà ṣé ràkúnmí wá wà bí àbí òsì bẹ́ẹ̀ àwọn ṣe ìdẹ̀kálù ràkúnmí mọ́ àtàwọn ẹ̀rí mi àtàwọn argument mi tí wọ́n fa láàrin ara wọn ẹ wá máa gbọ́ mi o ẹ máa wo báwọn àfa ṣe ní adá wọ́n ti mọ mọ́sí àbí mọ́mọ́ Ahmad ṣé àbí àfa àtàwọn adúló lórí pé ẹ ń bá jẹran ràkúnmí àlùwalẹ̀ ẹja hadith dẹ́wà lórí ẹ̀ ìyẹn ló lẹ̀ lọ́dọ̀ tiwa náà téèyàn bá jẹran ràkúnmí àlùwalẹ̀ ẹja kọlọ̀ṣàlùwalá mi ṣùgbọ́n àfa àkàn lórí pé àlùwàlá rẹ̀ ọ̀já kéde ẹ̀sẹ̀ fẹ́ lòun náà ń lò kéde sáà fúnfin àfún súnà ni ìyẹn wá ń béèrè pé ẹ máa gbọ́ bá ṣe lè gbọ́ yé ká sọ pé àáfà e ó ní tẹ́ ẹ bá jẹ ẹran ràkúnmí àlùwàlá yín já àáfà b ó ní tẹ́ ẹ bá jẹ ẹran ràkúnmí àlùwàlá ọ̀já ọmọ akéwà àáfà e wá ń bi pé ṣé mo lè kírun lẹ́yìn àáfà b ṣé mo lè kírun lẹ́yìn àáfà tó bá ń sọ pé ẹran ràkúnmí ọ̀já lù wàlà gbogbo ayé dẹ̀ fi hàn pé àáfàá bí ló ṣe kí ni o ni ló sọ bẹ́ẹ̀ Imam Ahmadu ọ̀yà ṣé n tó ń sọ ni wípé kí n má kírun lẹ́yìn àáfàá yìí kí n má kírun lẹ́yìn rẹ̀ ó fi ṣe rọ́dù fọmọ ilé kí ó yẹn ìbéèrè tó bèèrè ìbéèrè béèrè bá àáfẹ́ ẹni ọlọ́run ńlá torí pé ó sọ pé ẹran ràkúnmí ọ̀já lù bá jẹ́ pé òun lọ́ bá lídìí jẹ́mọ́ ẹ̀ gbọ́yé wíárà nínú mọ́sáàbù tiẹ̀ kọ̀ lálùwàlà ṣùgbọ́n mọ́sáàbù àfààyàn ọ̀làlùwàlà ìkìrù lẹ́yìn rẹ̀ despite pé lọ́dọ̀ tèmi tèmi bá jẹ́ ra kún mi èmi ó ṣe kíni o èmi ó ṣàlùwàlà torí kìí ṣe pé fẹ́ẹ́ ló ń lò tọ́lọ́run ló ń tẹ̀lé ìtọ́hàn sí nìyẹn ṣùgbọ́n ìtọ́hàn sí yẹn lè jẹ́ mọ̀rì jóòrò kọjá pé alẹ́dì ìdáná yẹkùnú rọ̀ jahan wàlẹ́dì ìdáná kọ́dí yẹkùnú mọ̀rì jóhan ìdàgẹ̀dì náà wàlẹ́bí ẹ̀dá òun kọ́dí yẹ kú nọ̀rọ̀ ọjà àwọn ọmọ ìjọ àwọn ìgbà náà gbogbo àwọn ilé làwọn àfa àyẹn gbọ́ yé tán fi kò sẹ́mi ayé wọn èyí tèmi rò pé ńlọ tẹ̀sùn lọ́dọ̀ tèmi ó lè mọ́ tẹ̀sùn lọ́dọ̀ ẹlòmíì ìtọ́ tẹ̀sùn lọ́dọ̀ ẹlòmíì lè mọ́ tẹ̀sùn lọ́dọ̀ tèmi ṣùgbọ́n sẹ́fẹ̀ ẹnu la fi mú gbogbo tá a gbọ́dọ̀ sọ̀rọ̀ fún rẹ̀ alahawa ìfẹ́ ẹnu lè tiẹ̀ débi ọ̀rọ̀ àkídà náà débi àwọn alùmọ̀sáìlú ala àkọ́díjà tí è fìkì yíyà tí è fìkì ọ̀rọ̀ ìmánì gangan tífẹ̀ẹ́nu ó tiyàn lọ bí tí ọ̀dà téèyàn wà padà máa takùtọ̀ ọlọ́run èèyàn bá délẹ̀ bọ èèyàn bá sórí búlọ́dọ̀ ọlọ́run ọlọ́run làwọn ibi ìfẹ́ nú o àṣàwà adùn adùn ara adùn ayé adùn gbogbo ọ̀nà tádùn pín sí a máa ti ẹlòmíì lọ bíi tìkùtì gbogbo àwọn tí ń lọ ọmọ lẹ̀ ní òhò nítorí kò ṣèlú ṣé ṣáwà kò tí ì délẹ̀ tèmi torí adùn ayé náà ni mùsùlùmí torí pé òun náà wọ́n wá jọ di ipò báyìí òun ò ní tàṣírí yín sọ wọn pé nǹkan ti ṣe wọ́n náà torí pé wọn náà ti á di kíní o ti wá wá ìwọ náà ti ìwọ náà ti kọ́lé tọ́pọ̀ yíìpù ti pọ̀ náà lé ìwọ náà ti fẹ́ wà ní àwọn ará ayé báyìí gbọ́dọ̀ mú ọ lọ bí odò ká lọ wẹ orí rẹ ìwọ náà gbọ́dọ̀ wà ní àwọn mítìnì tá a mọ̀ sí tá a ti máa jẹ èèyàn tá a ti máa jẹ kíni o ṣe ìbá wo lówó yẹn ìmí ni wọ́n máa jẹ èèyàn bẹ́ẹ̀ sẹ́wọ̀n wọn ni làáfà àwọn náà sọ àfà àwọn eléṣu ará èkó tó lẹ́ni tí ọ̀bá jẹ èèyàn kò lè ṣe kíni torí lẹ́sù àwọn àfẹ́ lẹ́sù ni wọ́n sọ́bá ìrírà àfẹ́ ni ọlọ́run kọ sọ́bá ọlọ́mọ sí aláàfẹ́ lẹ́sù jama ìfẹ́nu adùn a máa tìyàn débẹ̀ bákan náà ẹ̀mí anọ́fs ẹ̀mí sí àgbẹ̀lá ni wà nọ́fsí wà máa ń sàwà ha fàálà á máa fojú rọ̀ ha wàtàkùn wà ha kọ́dí afúláhà máa ń zàká ha wà kọ́dí kọ́ọ́bà máa ń dà sá ha sẹ́rẹ̀mí àti ọlọ́run tó wá ṣe jama olórí pírọ́blẹ́mù tá a ní ẹ̀mí wa yìí kódà pírọ́blẹ́mù ẹ̀mí ó ju ti ṣàìtàn lọ ṣe rí bàmí akẹ́ntara wa jẹ ni ẹ̀mí wa gan ó ya ogun ó ya ìyàkuyà ìgbà míì a máa parọ́ mẹ́sù sọ àǹkẹ́ ojú ọ̀gbẹ́dà lè jábọ̀ wọn ò mẹ́sù wa èso ọ̀rọ̀ àṣọ yìí pé ọlọ́run pè yìí ẹ̀ gbọ́dọ̀ ọlọ́run èmi sì pè yìí fà ajábùtò múlẹ̀ ẹ̀dẹ̀ jẹ́ pé èmi ẹ mọ́ ẹ mọ́ ẹ mọ́ sọ pé mi mo kó ba yín mọ́ lónìí o ẹ̀yin lẹ jẹ́ pé mi o mo kẹ̀ try ni o try and error àbí kí lẹ máa ń pè ní o ẹ̀yin lẹ ẹ̀yin lẹ gba tèmi o èmi ò sọ pé kẹ́ ẹ gba tèmi o èso ọ̀tà kó kálukú ọlọ́mọ tí a lẹ́ tẹ́ so ọ̀tà kó jáwọ́ ọjọ́ màlìjẹ́ náà sórí ti tíya. jẹ́mọ̀ ìfẹ́ ẹnu adùn ara àti ẹ̀mí wa yìí gangan nǹkan ẹlẹ́ẹ̀kẹta nù nínú tí máa ń tìyàn lọ bí ẹbọ sẹ́yìn pé gbogbo àwọn tá ń sọ yìí náà ní ìsìn ẹ̀mí ni ọmọ sọ fẹ́ lómi ìgbé àti ah, wọn náà bá ti wà dé báyìí tó dé lẹ́fù báyìí tó di mílọ́níà tó di bílọ́níà tí wọn náà wà ní àwọn trilọ́níà tán kówó nàìjíríà jẹ ìwọ náà wàá ṣe báyìí ó jẹ máa kọ́ mọ́sálásí káàkiri ọmọ aláwọ̀ yẹn lọ wúmúra ọmọ sí wúmúra lẹ́bí tírí tírí mọ́ ẹ̀mí ọmọ tàn jẹ báwọn wà ṣe ìtọ̀ wà má dá ó di nǹkan mẹ́rin tá a fà sọ báyìí ìfẹ́ inú adùn ẹ̀mí wa gangan àti kíni o ṣe ìtọ̀ àwọn nǹkan mẹ́rin o òun ni ọmọ wa ti wà tí ó ti àwọn èèyàn lọ bí ẹbọ ẹmẹ ìjà aṣọ ṣe ọlọ́nkọ́lá wa pẹ̀lú eléyìí àáfà àparí àṣíríkú àkàrà láti bí ọ̀sẹ̀ márùn sẹ́yìn àwa fẹ́ bọ́ sí àṣíríkú làásìgá àáfà ni wọ́n wà ríyà wọ́n ti máa wùlẹ̀ jà dáàmú ṣe á rí ni lẹ́bọ kéke ṣe kárí ni jẹ́mọ̀ kíláà pé show off kéèyàn máa ṣe nǹkan káwọn èèyàn ó lè rí èèyàn kán lè yìn èèyàn ẹbọ kékeré ni ẹ wo bí sẹ̀rí àṣẹ sọ ṣe á rí mi di ẹbọ sẹ́rí àníta adé yìí mò ń rọra mi mo dẹ̀ ń rẹ̀ yẹn mọ̀ yá mi tẹ́ ń gbọ́ mi sẹ́rí pẹ̀lú pàápàá ilẹ̀ Yorùbá táwa wáyé ah sẹ́rí mi pọ̀ tá a bá sọ́ra yóò kó báwọn àfa yóò kó bẹ́yẹn lẹ́yà tẹ́lẹ́gbẹ́ sọlọ́run náà yóò bá nífẹ̀ẹ́ sẹ́rí mi yóò mọ́ tó máa fi sẹ́rí mi yàn gan kèé ṣe gbogbo ń tọ́ ọ bá ṣe lónídìí kan jáwọn èèyàn orí ọ ikọ́ lónídìí káwọn èèyàn máa yìn ọ kódà táwọn èèyàn bá ti yìn ọ gan tó máa sọ kọ́ńkọ́rọ̀ pé wọ́n lọ sí ìsìnkú ọ̀gbáṣẹ́ mi tí wọ́n ṣe yìn mí tẹ́ ẹ bá ti lé ní pé òun ṣe ṣe àrí mi ṣe àrí mi ṣe àrí mi gbogbo ládàá ni tó yẹ kó gbà lọ́dọ̀ ọlọ́run ò ní ìgbà mọ́ sẹ́rí máa wò mí jámu láti bi à ń ṣènáwó lẹ̀ Yorùbá nígbà tí yàrá sídì tó bímọ sóyè nìsín ìyá amúlíkáwá ó fún ní five hundred ó fún lélo five hundred ìyá múlíkà náà wàá bímọ ìyá rasidi wàá lọ kọ̀ wàá fún ní nǹkan kan òun ní àpapọ̀ sọ pé ah mo ti mọ̀ pé ìyá rasidi ò nífẹ̀ẹ́ mi akẹjọ wà sọ́ọ̀bù ni kí ẹ máa ojú ó bímọ talẹ́talẹ́ mo débẹ̀ ìjọ náà tó lọ ọ̀bù tó five hundred ní mo fún ọwọ́ wa bí ìnáwó mi kò fún mi ní nǹkan kan tábìọ́ pèlò ló fún jẹ́mọ̀ tábìọ́ ní sórí ìwèrè tó ń sọ sórí orí ibu ládàá tó o ti gbà láti jọ oṣù bàjẹ́ ń jọ kan ṣẹ̀rí àfẹ́ ká máa ṣe dáadáa ká dẹ̀ máa fi dáadáa san kí ni o dáadáa kódà tọ́ba jẹ́ pèmí yàrá sídì tọ́ba lágbára kó fún yàmúlíká ní two thousand ìlọ́po mélòó ìlọ́po mẹ́rin ìwọ́ tó sàdì pélé dáadáa tó ṣe sí ọ ṣùgbọ́n kọ́ ọmọ ìjọ ọjà nìyẹn torí pé òun náà fún ọ lówó kọ́ ọmọ ìjọ pé ah, níjọ́ tèmi náà kú sínú owó àáfàá Yusuf kọ́ àpò fún mi lówó Yusuf sì rè student níjọ́ náà kò tí ì máa ṣiṣẹ́ ọwọ́ afẹ́ ṣe nìka èmi sì ti ṣiṣẹ́ mo bá rò yí pé ah, àbálẹ̀ ọkùnrin yìí ọ̀ẹ́sẹ̀ ìparí sùkúù ni o bó ṣe wà ó lò sí skimu gidi ni o kò lówó lọ́nà èdè tí ì ṣe nìka ìwé ọ̀dà ọ̀gá twenty thousand nìka àwọn àbí ọ̀rọ̀ rùn ẹnìkan náà tó dé oní twenty thousand twenty thousand mẹ́wàá bá padì ìjà mélòó lọ́jẹ́ nǹkan lé àná dé àbí òde báwọn sàbí sí máa ṣe fúnra wọn nìyẹn kì í ṣe pé torí pé ẹnìkan wá síbi tèmi jẹ́ òní kò ṣe fún mi Ali gba Ali fẹ́ ṣe nìka tó fẹ́ Fatima mànúbí àsálàm ẹ lọ kà nù tíra tó fẹ́ tó àwọn sàbí nínú ètì fún Ali ni ìnílì zúrọ̀ ìnílì kábúṣán ìnílì kádàwàkádà wọ́n donate fún àlì ni. dẹ́rẹ́bá ni pé ẹnìkan ti ṣe fún ọ rí ìtẹ́ òkè ní ìsìn èèyàn kan ṣe fún ọ ìwọ ọ̀láǹfààní àti fún òun ò gbàládá lórí rẹ̀ ìwọ ò ní gbàládá látàrẹ̀ simple. ẹnìkan ò ṣe fún ọ ìwọ ṣe fún ọ ó ṣe kí ni o ọ gbàládá ẹnìkan ṣe fún ọ ní twenty percent ìwọ náà ṣe fún twenty percent yọ gbalada twenty percent tánìyàn rẹ bá dáa ìwọ náà gbalada twenty percent ẹnìkan ṣe fún ọ ní thirty ìwọ ṣe fún ní eighty òun gbalada kíni o thirty percent ìwọ gbalada kíni o eighty percent kì í ṣe táàbí máa ṣe sí àríbi yóò bó ṣe sí àríbi o iye báyìí ni mo fún o iye báyìí ni mo fún o irú ẹ̀ ló débi máa jójó wèrè láwọn táwọn máa jójó wèrè èkì máa ń ṣẹ̀nàwó tó ti ń àfẹ́ ẹ̀jà mùsùlùmí náà ọ̀fẹ́ sẹ́yìn owó aago fídíò ṣe kí ni o yọ ẹnìkan ọ ara fún ìyàwó àbọ́kọ tí ń ṣènáwó ó fún ní twenty thousand èèyàn jẹ̀mọ́ Allah ó tún fi inú envelope lọ́fún ọjọ́ ọ̀nà o ni rí jẹ ṣe ìrẹsì àmàlà tẹ́yìn jẹ lónìí ẹnìkan kan ò sì mọ̀ aago wèrè tẹ́ máa ṣe é kí sóyè nìsín naira gbogbo owó jẹ́ five hundred naira ọwọ́ aṣẹ twenty twenty naira ọwọ́ alẹ́mọ́ lórí báyìí wọ́n ní ah bàbá bàbá onínà àpàlọ́ náwó yìí o bàbá tí ọ̀gbẹ́ síje lọ́ náwó yìí o ọwọ́ aná twenty naira lọ́nà twenty five ìlú lọ́jẹ́jẹ́ mọ́ five hundred ah wàhálà ẹ̀ ń jọ ọ̀nìkà ni wọ́n náwó fún lójú aago gan ìlú lọ́nà five hundred ẹnìkan sì fún ní owó tó ju bẹ́ẹ̀ lọ nílọkulọ́kù ta ni ọgbà dájú lọ́dọ̀ ọlọ́ jàmbá ẹ̀dá mi lóhùn àwọn ibi táwọn àáfàá lẹ́yìn ti lé jẹ́ káwọn èèyàn mọ̀ láti fi encourage àwọn tó bá tí ó bá fẹ́ ṣe èèyàn lè yọ sàkà tí ó pariwo sàkà rẹ̀ torí àwọn tó lówó tí wọ́n fẹ́ yọ ṣùgbọ́n ó tàníyàn rẹ̀ ṣe èèyàn lè ṣe ìdí sọ́dá kọ̀ sàárà kan tó ṣe torí àwọn míì kan tó lè ṣe dáadáa ṣùgbọ́n tó dáa gan ni pé kó o mú sàárà rẹ̀ kó o fi pamọ́ ìjọsìn rẹ̀ mọ̀ ṣe nítorí àwọn èèyàn ìlú fi já sí wípé nínú àwọn àáfàá nígbà tí wọ́n ti tafsiri àyà suratul Nahl pé inna Allaha ya'muru bil adli wal ihsan wa ita'i dhil qurba wọ́n ní ti ń jẹ́ adìlú wọ́n bẹ́ẹ̀ nù àwọn mufasirun wọ́n ní déédéé òun ni pé ìjọsìn rẹ ní kọ̀rọ̀ àti ní gbangba kórí bákan náà inna Allaha ya'muru bimadha wọ́n lára déédéé òun ni pé tọ́ ọ bá fi ìṣẹ́jú mẹ́wàá kí náà fi lára ká méjì nígbà tó bá ṣe tàájúdù lóru tọ́ ọ bá wà ń ta òun ló ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún mẹ́wàá náà ni àṣẹ àti kọ̀rọ̀ àti gbàgbà rẹ ṣe kí ni ọ̀dà tọ́lọ́ bá ti bẹ́ẹ̀ fẹ́mi àti ẹ̀jẹ̀ àmọ́ dúpẹ́ fọlọ́ ṣùgbọ́n ìtọ́ wa da jù lọ wà ẹ̀sà wọ́n lọ́wọ́ ni kíkọ́rọ̀ rẹ ó dáa kí ni lọ gbangba lọ. ìjàmbá ẹ̀gbọ́n tí mò ń sọ yìí ẹ lọ ka ibùdó kẹfì àtàwọn tafa sí rí ni àṣẹni tí kọ̀rọ̀ rẹ bá dáa jù gbangba lọ wà láì mọ́ sínú mi ẹgbẹ́ bí tó bá wà ní kọ̀rọ̀ tí bá ń ṣe tààjú lóògùn odidi kùránì ọlọ ẹ lọ ka mi náà bìlọ kàn sí i Uthman máa ka kùránì pọ̀ láyé ni Uthman wà òun lọ́gbà àdìsí khairukum man ta'allama al-Qur'ana wa alama wà ní Bukhari òun lọ́gbà wà ta lọ́gbà wà jẹ́ mọ́ Uthman bọ́nà Affan Uthman bọ́nà Affan tẹ́ ẹ bá lọ ka ìtàn rẹ̀ kódà àfàwà ibnu Kathir nígbà tí wọ́n sàlàyé nípa Uthman àárìpọ̀ lọ ń kó Uthman lọ́wọ́ púpọ̀ nínú khilafa rẹ̀ àìmọye ìlú ìsìláàmù náà gbà kó tó di pé fìtínà táwọn mùnàfíkì àtàwọn ọ̀tá ìsìláàmù tí wọ́n dálẹ̀ kó tó di pọ́sẹ̀lẹ̀ bàbá ipò kẹfìn nígbà tí wọ́n ń ṣàlàyé lọ ara ń tọ́ fàtọ́lọ̀ ń lò sábàbí àti kó Uthmanu lọ́wọ́ bàbá níbi bárọ́kátì kẹfìrọ́tì tìlàwátì torí pé àlùbáríkà ọlọ́run tó wà níbi bó ṣe máa ń ka Kùránì lọ́pọ̀lọpọ̀ jama ńlá ń sọ yìí kùránì mélòó lèmi ń ka lójúmọ́ jísù mélòó mọ̀ ń ka mélòó lèwọ́ náà ń ka lónìí àsìkò tiwa tọ́pọ̀ jù orí íńtánẹ́ẹ̀tì láti ń lò àsìkò tọ́pọ̀ jù iṣẹ́ ìjẹ́ ẹ̀mọ́ mùsùlùmí ò lè jókòó ka kùránì wákàtí kan tí ó fi máa tọ́ yẹ fóònù wò sẹ́rí fóònù tẹ̀ wò yìí àdánwò sẹ́ńtúrì yìí mùsùlùmí ẹ lọ́ wò ó kò lè ka kùránì wákàtí kan yóò ti wo fóònù nígbà tí pé kódà ńgbà mi ò dáhùn pé ọ̀dà tó fẹ́ sàskà pa fóònù rẹ̀ ńgbà mi ìní máa ń jẹ́ kémi ọ̀pá fóònù mi lọ́wọ́ àárọ̀ tó tí bá pè mí lọ́wọ́ àárọ̀ most of the time nọ́mbà mi ò ní wọlé ń pa tọ́ra àwọn èèyàn máa pè ọ́nù òní jẹ́ òsínmi láàárọ̀ kùtù àṣálẹ́ àṣà áfà sílẹ̀ lómi ò ti máa pè ọ̀gá àbà wọn wà níjà láti káàdì kankan ṣe ọ àmọ́ rìsífù kọ́ọ̀lù èmi náà yà á ti gbọ́n bíbẹ̀ kò ní lọ́rọ̀ kankan ṣe o ní rítìlà wà ṣe o ní rásìkárù àárọ̀ ṣe o ní rítìlà ọ̀lẹ́ ṣe fífóònù ẹ sí flight boat pàǹgbà míì kẹ́ni kọ́ mọ́ lè pè ọ́ wọlé kí ló fà mọ̀ ń bọ́lọ̀ mi sọ̀rọ̀ lọ wàláhì tó bá tó ṣe bẹ́ẹ̀ ó tún bá ládàá lọ́tọ̀ ládàá pé ọ̀fẹ́ ṣe tọ́lọ́ ọ̀wà afẹ́ káwọn èèyàn máa dì ìjọ tí ò sì fóònù láyé sáwọn èèyàn kú ni jàmá ẹ̀dá mi lónìí mọ̀tà máa rò bẹ́ẹ̀ mo ti pa fóònù mi ní ìsìn látẹ̀yìn àásìrì ìtàn mo mọ̀ pa lẹ́yìn ètò mo rí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò ní lọ́wọ́ ni mo tàn án lẹ̀ pé mo nǹkan tó bá pe léyìn ó ní tó pàtàkì nígbà má sì tó bá yá máa padà pé mo ti pẹ́ ètò mo rí pé gbogbo ayé mọ́. èèyàn kú gan téèyàn bá sọ́ra pẹ̀lú àwọn fóònù tẹ̀ ń wo èèyàn ó tètè kú dànù téèyàn ọmọ láì patẹ́ńsán tí ó ní stroke ó ní lè sinmi pẹ̀lú fóònù yá apá fóònù ẹ̀ ń gbà míì gbogbo ní sinmi. jẹ́mọ́ kéèyàn ọmọ tìlàwọ̀ àkùrà ní bí àwọn Usman kọ̀rọ̀ wọn dáa ju gbangba lọ á ọlọ́run ṣe bẹ́ẹ̀ fèmí náà wà àti ogun ẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi o wàláhì tọ́lọ́run bá ṣe bẹ́ẹ̀ fún wa ọlọ́run gbàdúrà wa ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún wa o kíkọ̀rọ̀ wa kọ́ dáa ju gbangba lọ ní ti dáadáa kọ́mọ̀jà sí pé gbangba náà ti mọ̀ rẹ̀ fẹ́yìn ọlọ́run ni wá ṣùgbọ́n táà ṣe kọ̀rọ̀ burú a gbọ́dọ̀ ṣọ́ra ṣe wá rí ọ̀rọ̀ rìyáwù ṣe kárí mi yìí kí ló jẹ́ ọjẹ́ bọ̀ ìjọsìn tó yẹ ká ṣe fọ́lọ́run nìkan àti mú ẹlòmíì pẹ̀lú ọlọ́run ẹni tó ń kírun tí èèfara balẹ̀ kírun tó bá wà lóhùn nìkan tó wá rí àwọn èèyàn lọ́wọ́ àfarabalẹ̀ sáwọn tó farabalẹ̀ ni wọ́n san lẹ́sàn án jàmọ́ ẹ̀dá sáwọn ni wọ́n san lẹ́sàn lá ẹni tí èèkà kùrà á dáadáa tó bá wà nílé lọ́wọ́ adé ta ni wọ́n farabalẹ̀ أعوذ بالله من الشيطان gbogbo mọ́dù tí ò sí bẹ́ẹ̀ ló tó ń fún láwọn èèyàn ní ah masha allah àwọn eléyìí tó wọ́n ń kírun láyé o ó sọ̀rọ̀ tó bá wà yára àárín ìṣẹ́jú méjì ráka mẹ́rin ọwọ́ adẹ́ta wọ́n fi ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kí ráka kan ṣé á mi nìyẹn náà inú fi jásí pé àwọn sálàf ẹ lọ kárí àdìkárù mọ́mù náwáwíyà àlàdìkárù náwáwíyà ìmọ̀mù náwáwí bàbá mọ́rọ̀ tọ́pọ̀ lórí àdìkárù sẹ́ẹ̀rí mùsùlùmí ọmọ iye àníyàn rẹ̀ wò níbẹ̀rẹ̀ ẹṣẹ́ tíṣẹ́ bá ń lọ èèyàn ọmọ ìyàníyàn wò níparí iṣẹ́ èèyàn ọmọ èèyàn àmọ́ tó wù àníyàn ṣe ìwọ tó ní ọwọ́ ká kùránì lọ́wọ́ ń kà lára báwọn èèyàn farabalẹ̀ bí i sípò èmi náà mọ kùránì ká tó báyìí wà lẹ́yìn tó wà dùn wọn gan a àti mo ti mọ kùránì ká àníyàn rẹ bá dá níyàn pé kálí lọ́mọ kùránì ká whereas nípìnlẹ̀ ṣàìtọ́nà mo fẹ́ mi wá sí yà stop láàrin láàrin twenty thirty seconds táníyàn rẹ ṣe máa ka kùránì lọ́wọ́ torí pé tẹ́lifùlà amọ̀lẹ̀ ajílì nas èyí tó kẹ́yìn tó máa fi sẹ́lẹ̀ nítorí àwọn èèyàn náà etí ò tó dáa ni kéde mọ́tò nípa ọwọ́ abẹ́mọ̀ sẹ́lẹ̀ ọba fi sẹ́lẹ̀ ọba ní ìsẹ́lẹ̀ ọmọ rárá àníyàn rẹ ló ṣe kéde o ló tó ṣe àbí tó bá ń kírun ọ̀nà yẹn ló bá ní bóun kí nítorí àwọn èèyàn ọba ní kírun mọ́ ọba ní gbàwẹ̀ mọ́ ó dolórí ibi lọ́dọ̀ ọlọ́ọ̀ni ẹ̀ ọ́ta níyàn rẹ ṣe ni lájọ pé ríyáwù sí àríwé kọ̀sẹ́ tó là ń bẹ̀ o èmi tí mo bá yín sọ̀rọ̀ là ń bẹ̀ ẹ̀yin ló ṣe kí o ẹ̀ là ń bẹ̀ kí láàmú wa ṣe àwa ti mọ̀ pé ṣíríkù ní báyìí tó bá ti fẹ́ máa kírun ó fẹ́ gbàwẹ̀ ó fẹ́ lò jáàbù gbogbo tó bá ṣe wọ́n ṣe torí èèyàn ẹlẹ́yà àtọkọ rẹ̀ wọ́n dà ìbọ́ọ̀sì ara wọn ọba yọ nìkan ọ̀bù lójú sólò nìkan ọ̀bù torí àfa rẹ̀ tíwà tàbá rẹ̀ bá jà síwà àtọ́lọ́ ọjà ìwà àtọ́lọ́ ọ̀sà ìwà àtọ́lọ́ ìwọ àti máwọn mọ́sálásí jà lọ́bálọ́bọ́ jẹnẹrétọ̀ tọrọ àmọ́sálásí ṣé wà tọ́lọ́ ń jà ni pé ìmáàmù máa fi jáàjì fò ilẹ̀ kí máàmù máa fi jẹnẹrétọ̀ tọrọ àmọ́sálásí àbà sọ̀rọ̀ látòrí ìmáàmù ni àbọ̀ látòrí ọlọ́run ọba lọ fínú pé jẹnẹrétọ̀ onímọ̀ọ́mù ìmáàmù ń lo lo jẹnẹrétọ̀ yẹn kódà àáfàá wa Mustapha Murad Subuhi ọlọ́ọ̀bá ní sàwọn lẹ́sàn án wọ́n mú àyà Suratul Kahf tí wa àáfàá máa mú wa tọ́lọ́ ní fàmà ń kánà yẹrí jú lè kọ́ àrọ́ bí fàlíyà àmàlà àmàlà ń sọ ọ́lẹ̀ ha wàlá yúṣìírí kìlì ìbádàtì rọ̀bì àhàdá àsẹ́ni tó bá ń ran kan àbí tó ń ran kan tó ń retí póun ọ́ pàdé ọlọ́run ìyún oníjọ́ ọ̀gbìn ní àkíyàmà àwọn bàbá ògbèjì fàlíyà amọ̀lá ń sọ lẹ́hà kọ́yà máa ṣiṣẹ́ rí àṣeṣe tí ọmọ jẹ́ ṣẹ́ẹ̀rẹ́ yóò máa jẹ́ khalisan lillahi khalisan yóò jẹ́ tàṣẹ torí ọlọ́run nìkan wala yushrik bi ibadati rabbihi ahada kò sì gbọ́dọ̀ ṣẹbọ pẹ̀lú ìjọsìn ọlọ́run rárá kò ni o kò gbọ́dọ̀ ṣẹbọ rárá pẹ̀lú ìjọsìn sọ wá rí àdìsí tó kó tán tíra àfáà wa sọ́ọ́lẹ̀ àlùmọ́nà jì alásàlíbù nàbàwíyà fíìmù àhàlàjà ti àtọ́ ìbàṣẹ bàbá mú àdìsí kan wá nínú bẹ̀rẹ̀ tíra yẹn àdìsí àfáà wa àbúrè rà ní àdìsí sọ̀rọ̀ ìdẹ̀ wọn lábúrè rà ó fẹ́ sọ ọ̀kan nínú àdìsí ànàbíyà sọ̀lá fọ́kàn nínú àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ inú àwọn tàbí ẹ̀yìn àbúrò rírà bá dákú jẹ́mọ́ kí ló ṣe ó dákú ah. àbá àwọn akílọ́ba dídákú ah. àbísí mo fẹ́ sọ ni ẹ̀rọ ọlọ́run ló bá ní ìlọ́ba dídákú àbúrò rírà fẹ́ sọ àdísí òun lẹ́lẹ́kejì àbúrò rírà tó dákú jẹ́mọ́ ẹ̀ gbọ́ yé àdísì lọ́dẹ́rùbà ní ìrera ẹlẹ́ẹ̀kẹta àbúrera tó dákú ah ẹ̀rù lọ́ba òun anabi sallallahu alaihi wasallam ó ń sọ tí ó ṣẹlẹ̀ lọ́rùn fáwọn wọ́n mú àwọn èèyàn kan wá síwájú ọlọ́run tí wọ́n ti ṣiṣẹ́ rẹ̀ tọ́yẹ kọ́rọ̀ wọn já sínú àlìjẹ́nà ṣùgbọ́rọ̀ wọn dà nọ́nà ìkọ̀ọ̀kan tó rí tóun dákú òun rántí ìkọ̀ọ̀kan nu wọn àṣẹ nínú wọn òun ló ní mímọ̀ oníkìlà àpèjẹ́ mọ́ wọn kùrà ní ìka mímọ̀ ṣùgbọ́n wọ́n ń kọ́ àwọn èèyàn nítorí kálí pẹ̀lú ní mímọ́ kálí lọ́mọ kùránì ìka tọ́ba wá di lọ́rùn wọn à ní kọ́ lọ bá àwọn tó ń ṣe sí àrími fún láyé jẹ́mọ̀ sí wọ́n lẹ́sàn lọ́dọ̀ ọlọ́run kò sẹ́sàn ẹ̀wọ̀ lọ́dún náà olùnáwó kọ́ ẹni tí máa náwó ṣùgbọ́n nínáwó rẹ̀ kìí ṣètòrí ọlọ́run wọ́n ní kóun náà lọ bá àwọn tí ń ṣe sí àrími fún àwọn jọ́nálìsì àwọn oníwèé ìròyìn tán àtàwọn tó ọbẹ̀ wọn yọ ọkọ̀ náwó kò sí láàdá yóò bá wọn ẹni tí ń jagun sójú ọ̀nà ọlọ́run the same thing ní ọ̀sẹ̀lẹ̀ sóhun náà ó lẹ́rù lọ́wọ́ bá òun pé àwọn èèyàn yìí wọ́n ṣe wàhálà tó ti bẹ́ẹ̀ kọ́ wọn àní jẹ amílà tán náà sílà tesla náà rọ̀ àbẹ̀ gbogbo wàhálà kan ṣe lé ayé kí ni òní jẹ́ wọ́n jèrè rẹ̀ adáwọ̀lì ikhlas wọn ṣe nítorí tọ́lọ́run jama ẹja máa tá nìyẹn wá ṣe ọlọ́run yóò láwàá Baba, Mustapha Murad wọ́n ní wasayatil kalamu alayhi munfaridan bàbá lọ́rọ̀ ń bọ̀ wọ́n á bí lórí rẹ̀ o lórí àríyá ṣe á rí ni ẹgbẹ́ mi tí àbá ti padà lọ sọ wájú wọ́n sọ̀rọ̀ níbi àmúrọ́dún lòkulù àwọn àìsàn tí máa ń dé bá ẹ̀mí àìsàn kí la pè jẹ́ mọ́ àìsàn ẹ̀mí ẹ rí i pé ṣe á rí ni ẹ̀mí ni ó máa sọ fún yàn ṣe é rí ṣe á rí fún un jẹ́mọ̀ kí la ní ká ṣe kìí ṣe gbogbo dáadáa tá a bá ṣe ládìdí kájà àwọn èèyàn máa sẹ́ni téèyàn bá sọ́ra èyí ò dọ̀dọ̀ ọlọ́run ó ṣe iṣẹ́ one thousand iṣẹ́ two hundred ní ọgbà torí pé gbogbo tó lè fa sáárì ní lọ́rọ̀ kiri káàwá yìí sẹ́rí tíra kan sọ̀láhùn lè hùmà fí òlówì lè hímà mi ò tí ì láǹfààní àti ra hard copy ẹ̀gbẹ́ soft copy ẹ̀gbẹ́ lórí láptọ́ọ̀pù tí mo ti download lórí internet ìmáwọ̀n màlìkì ní gbèdéde bíi àwọn ní hard copy ibẹ̀ ni mo ti kọ́ ka àwọn ọ̀rọ̀ tó lágbára ah tíra ńlá ni tíra yẹn lọ tẹ́ ẹ bá lọ ka ọ̀rọ̀ ìkíláàs ìṣe nǹkan torí tọlọ́run nìkan jama ọlọ́run forí dé mi èmi àti yín a máa wòra wa pé a ṣe nǹkan torí tọlọ́run jama sẹ́kọ̀ọ́ tí mo sọ yé afa yẹn mú afa àwọn narrations tó pọ̀ wá látọ̀dọ̀ àwọn ẹni eré kan ti lọ ìmí yóò ṣe tààjùd fún odidi tó tó thirty forty fifty year ìyàwó rẹ̀ òsì nímọ̀ kó ṣe tààjùd jama sọ̀rọ̀ ọ̀run ẹ̀ dábí lóòrè kéèyàn máa ṣe náà fílà òun kíyàwó léèyàn máa ṣe náà fílà òun nítorí kùsì ni wọ́n ń páyà kọ́mọ̀ jẹ́ pé tíyàwó àwọn bá ti mọ̀ àwọn ò ní gba ládá lọ́dọ̀ ọlọ́run ìmí ń gba ààwẹ̀ ààwẹ̀ súnà tíyàwó olé òní mọ̀gbà tó ń jẹ sàárì jẹ́mẹ́ẹ̀dì séyàwó náà kọ̀ ní ọ̀dà náà sàárì fún mi wàhálà ẹ̀ mọ̀ ní kíláàsì jura wọn lọ́fà táà fún ọ̀rà búrẹ́dì tí ó jẹ́yàwó fún ọ̀rà búrẹ́dì tí ó ti ní tí ìpamọ́ ní yàrá nínú kọ́mọ́ọ̀dù tí ọmọ tọ́jú tí bàtà ẹ̀kọ́ jí tì ní kíyàwó ọmọ bàá mọ̀ ẹ má ṣe mistake o èyí ní kíyàwó wọ́n dáná sàárì fún apá àgbà rẹ súnà ìsọ pé ẹ má ṣe mistake o mo fi ń sọ ibi tọ́lọ́ ń tún sàánú àwọn kan ju èmi àti wọlọdé àwọn tó ń gbààwẹ̀ ọ̀dẹ́ àwọn ọmọ báwọn gbààwẹ̀ kọ́mọ̀ jẹ́ torí sáré ni ẹ mà nú wọn tó jẹ́ pé ọ ń náwó léèyàn lórí tíyàwó olè rè òmìnir mọ̀ tẹ́ pé gbà tí wọ́n kú làwọn yẹn bá ń sunkún ah, àwọn tá o ah, ìyá ti jà wọ́n bóò làwọn ṣe fẹ́ ṣe báyìí kí ló dé eléyìí dé bàbá tó kú ní sanwó skul fíìsì ní gbọ́ lọ́wà ìrìnlẹ̀ lọ́rin mọ́ wà áà ah! ìkejì tó dé àfúntà ah, mọ́ wa ní sanwó skul fíìsì lónìí mélòó ìkan tó dé aláwọ̀dàgì mọ́ wa áà ah! ìkan tó dé olé bu ní ìkan ní buk ìkan ní unipọ́ọ̀tì ìkan ní unn ní ìkan ní now national university a sì ka ení èjì ẹ̀ta ẹ̀rin àrùn ẹ̀fà tá a fi ka bí hundred òun ló sì sanwó school fees wọn ìyàwó oléèrè òsì wọn ló dá ń ṣe òun ṣe ń torí ọlọ ó sì ti fún bọ̀wá kúná tó mọ̀ ìyá náà ṣe class gbìra wọn làbí ògbìra wọn lọ ọlọ́ọ̀dẹ́ àlè wọn ṣe kan torí tiẹ̀ bàbá ní ọ̀rọ̀ sí àrími odidi wá sí bọ́ọ̀lù ọjọ́ iwájú tó ráìsàn mi ni ẹlẹ́kẹta àṣíríkú lẹ́kọ̀ọ́fì àṣíríkú alẹ́kọ̀ọ́fì èyí ò lẹ́bọ tó pamọ́ ẹbọ tó pamọ́ yẹn níbi tó pamọ́ dé èèyàn ò ní fura pé èèyàn fi ń ṣẹbọ jàmọ́ ìjẹjẹ àgbà rí dáadáa o ṣe ráàrin àlè parí ẹ̀ lónìí aláàmọ̀ tẹ̀síwájú lọ́jọ́ mẹ́jọ bí ní láì tààlà ṣe rí ẹbọ tó kéré yìí àáfàá ní kàṣíríkì àlùfà kàṣíríkì àlàlùfà gẹ́gẹ́ bí àwọn ẹbọ kan tí máa ń ṣẹlẹ̀ ní lẹ́lẹ́nu wa níbi àwọn ọ̀rọ̀ tá à ń sọ ṣe rí gbàgbé mo máa ń wò ó ó yẹ kéèyàn máa dúpẹ́ fọlọ́ falílẹ̀ làkàn wàhálà ìmọ̀ máa ń sọ inú mi sì máa ń dá lófin ọlọ́run nìkan fi àkìídà tírẹ́ẹ̀nì wa láti kékeré ọlọ́run sì ní àgbọ́yé ká sì máa lò falílẹ̀ làkàn sórí ọ̀rọ̀ àkìídà ìlú lè làyàn bí ṣírùkù táwọn èèyàn bá ń ṣàdúrà lónìí ìmọ̀ rẹ́rìn ló pé ah, tẹ́ ẹ bá fún àfa hundred pé kan ṣe àdúrà over ninety wọn ṣírùkù wà ní àdúrà tí wọ́n ṣe i'm telling you ètí ò ọlá sáátì àsìlátìrì fàátì ètí ò sọ wípé ọlọ́run ọlá àbáwa nísàlẹ̀ microphone ọlá àyà wa lókè ẹ́ńjìnì i'm telling you sóyè ọlá kàṣàfà àti mẹ́rìwà ọlá eh, mẹ́kàmàdínà ọlá kàbà sheriff ọlá abẹ́tùlà àti ọlá bírù sẹ̀mìsẹ́mì jama àwọn ọ̀rọ̀ tá a máa sọ yìí ẹbọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn ẹbọ yìí ìtawà náà ò sì gbọdọ̀ kọjá àlànà tí ọba yẹ kó o pè yẹn ní kèfèrí náà pè kèfèrí àwọn àáfàá tí wọ́n classify rẹ̀ wọ́n rí i pé bí nǹkan yẹn ṣe tóbi tó ó lágbára ju àwọn lọ sóyè ẹni tó ń sàrò níbi ọlọ́run wọlá kàbá àti wọ́n rí wà wọlá ẹbọ ní tó ṣe jẹ́bẹ́ kí làbí ṣùgbọ́n má kàkó ṣíríkù àkùbá torí bí ríkù àkùbá rú sóyè nìsín ẹgbẹ́ eléṣẹ́ khalidan mukhaladan finnari kò ní jáde nùnà yọ̀ọ̀rà bẹ́ẹ̀ ọlọ́run ní àti ẹ̀ àáfàá irú ẹ̀ ní kálítà wa kálítù àlá lọ́ọ̀lù wà àlẹ́yìnká a mo gbára lọ́lọ́wọ́ èyí mo tún gbára lẹ́yìn ọlọ́wọ́ mo gbára lẹ́yìn náà wà and you ọlọ́run ni mo gbára lé àtẹ̀yìn jàálítàwú nídà lílà ọ̀nà àlà ó ti sọ ẹni di igbákejì ọlọ́run ó ti sọ di amúgbálẹ́gbẹ̀ ọlọ́run ọlọ́run nìkan la máa ń gbára lé ọlọ́run la gbára lé o lẹ́yìn ìgbà náà a tún gbára lẹ́yìn náà o èmi ìṣẹ̀bọ lẹ́yìn ìgbà náà ṣé kí ni o ò fi ò fi pé ọlọ́run náà lágbára lé ṣùgbọ́n tó o lè lẹ́yìn náà nìkan ni o sábàbí o pé a tó ọ̀dọ́ náà lọ́kàn mi wá o lẹ́yìn ìgbà náà ẹ̀yìn nígbò mi ti máa ti gẹ́gẹ́ ìwé ẹ̀sáàmù tí mo tún fẹ́ ṣe owó ẹ̀jọ́ o ọlọ́run ìdójú tì ní o èmi ẹ̀ ṣe ṣírùkù. ṣùgbọ́n tó pé àtọ́lọ́ àtẹ̀yìn náà ní o ọ̀sẹ̀ lómi o lẹ́yìn ọlọ́ àtẹ̀yìn o ọba ikú ètì ẹni yẹn pẹ̀lú lọ sẹ́yìn táwọn nǹkan ìkọ́mọ̀ lórí àwọn wa ṣùgbọ́n kí ni ọmọ ẹ̀jẹ̀ kásáré máa ti ta lókè àtọ́lọ́ àfọlọ́ àfẹ̀yìn ọ̀yà àfọlọ́ lẹ́yìn ìgbà náà ẹ̀wọ̀wọ́ lẹ́yìn ìgbà náà súnmọ̀ ó ní tùmọ̀ náà tàwáhídì ìmánì ni ọ̀sàdé já ṣe kí ni o ká dára wa padà sóyè ara ẹ̀ náà ni pé mo wá sọ pé mo wá sọ lọ́dọ̀ ọlọ́run mo wá ràn lọ́wọ́ ọlọ́run àtẹ̀yìn náà mo gbára lọ́lọ́run àtẹ̀yìn náà sóyè ní ìsìn àáfà alára ní káwọn ní pé láúlà kẹlíbù làdákàlà lẹ́sù tí èbá sọ láàjá wa olè ọba wọlé tí èbá sọ láàjá olè ọba ṣe kí ni o ṣíríkù kàfi ẹbọ ní tọpamọ́ sẹ́yìn pé ọ̀rọ̀ ẹnu lélẹ́yìn pé ah wàláì dàláì ìdí èbá ṣe wípé mo sá sábẹ́ káfẹ́ abẹ́ kínní àwọn olè ọ̀bá yìí mi ń bọ̀ sá. jama ọlọ́run lọ́lọ́ tí èbá sọ lọ lẹ́yìn ìgbà náà tó lo ajá àdìgbò lu gítà ń sìn ní sábàbí olè ọ̀bá wọlé sẹ́yìn bọ́lá olè lu ajá sábàbí tí ọmọ gbogbogbogbogbogbogbò tó láwọn ajá máa ń ráǹjẹ̀ lọ́sìn máa ń rí nǹkan dùn tiẹ̀ sóyè nìsín ajá kẹ́tẹ́kẹ́tẹ́ nǹkan bú làwọn máa ń rí sótìyé nìsín àwùkọ ní máa ń rí mọ̀lẹ́kà ní máa ń jákùkọ ọkọ tí wọn bá ti tó táwọn mọ̀lẹ́kà wá sílé ayé àwọn sayahat nínú màláíkà àkùkọ máa kọ kọ máa dá àfa àdúgbò wájọ kan báyìí tó láwùkọ tó bá ti kọ lóru káwọn èèyàn lọ máa pàjẹ ó ní nǹkan bú ni kákùkọ máa kọ lóru <laughs> wọn sọ fọlá àfa àfi bóyá àkùkọ tí kọ bóyá ń bá àwọn sẹyìn kan tẹ ẹ ṣe jẹ ìwọ rẹ̀ ní kálukọ̀ gbọdọ̀ kọ anábì àsálà alákùkọ máa ń kọ fún ọ̀nà ah, Allahu akbar wà lẹ́ ọba ara lọ́lọ́ ó sì fàwọn nǹkan kan ṣe àmì tá a bá lè ronú wà fi kú lè ṣe láwùwá àyàtọ̀ tẹ̀dó lọ́ àlà ànàwùwà ìdùn àwọn nǹkan yẹn ó jẹ́ àmọ́ ẹ̀kọ́ kan ṣoṣo lọ́lọ́ tó o bá lè ronú nípa àkùkọ àti ràkúnmí wàláyé ó sì gbà pé ọ̀kan ṣoṣo ní ni o Allah afàlàyé ń dùrú náà ilá líbílì káyífà kúlẹ̀ kọ́t wàyí lásàmáyì káyífà rúfẹ́ át jama ọmọ ìyá wa abu aiman ní Ondo State ó ṣe gẹ́gẹ́ ìdìkan tí mo ń kan tó fi sọ̀rọ̀ nípa ràkúnmí tó o bá wo késẹ́ẹ̀tì yẹn ọba pé Allahu Akbar afa ràkúnmí ní wà wàláì bẹ́ẹ̀ náà tó ọba anílẹ̀ tí ó sì tàkọ́ náà àkọ́kọ́ tó òun yẹn ń bẹ lára rẹ̀ sọ pé inú nǹkan tí lọ ka tí kù náà bá wí o sọ pé ká máa jà ara àwọn tó yẹ ká máa jẹ lọ́wọ́ a só ti yé ní àwọn nǹkan yẹn bó o ṣe ń wò yẹn àmì ọlọ́ọ̀bẹ lára ẹ̀ kíkọ tákùkọ ńkọ tọ́ ọba lè ronú sí ọmọ pé àlùkò lè mọ̀kọ́ lásìkò mọ́ ara sí àkùkọ nìyẹn alimoyim kọ́ wá ní tí èèbá sọ láàjá olè ọba ṣe kí ni olè ọba wọlé olè ọba ṣe kí ni ìbá wọlé hayati wa hayatuka ìsẹ̀mí mi o ìsẹ̀mí rẹ o that is ojú mi ojú rẹ o sóyé nìsín láìsí ojú rẹ ọba fọ́ ìsẹ̀mí rẹ ọba pin ó ti kàkú pé èèyàn ló lè jẹ́ kó wọ́n máa ṣẹ̀mí sóye láwùlà rọ́ọ̀yì làákàlà dìbò lọ́gọ́nẹ́mọ̀ tí èyí bá sọ ọ́lá dáradára yìí ni ìkókò ọba di àwọn àgùntàn wa tá à ń dá sóye ní ìsìn sóye wà nàbí wà káàbà kọ́mọ ní ọlá nàbí ọlá káàbà àáfàá ní gbogbo eléyìí wàhádà shirk yẹ́díkùlù fi shirk lásgàr mí nàhíyàtì ànàwó láàyàn sí irú ṣíríkà àkùbà àáfàá ní ẹbọ tá a lọ pamọ́ yìí ṣe mo sọ nípìnlẹ̀ ìjọ ẹni tó bá wá sẹ́ẹ̀dì bí ẹni tó bá wá sí kìlókù ẹ̀jọ́ yẹn mo jẹ́ kó yé wa ní abala pé ó ń bẹ nínú àwọn àáfàá tápín ẹbọ sí mélòó méjì gbogbo àwọn ṣíríkùlẹ̀ kàfíyù yìí wọ́n ti bọ́ abẹ́ kíni o ṣíríkùlẹ̀ asgar òun náà ni bàbá mọ̀sọ́fà mọ̀lọ́dù wa ń sọ yìí wọ́n láwọn ẹbọ tá à ń sọ yìí náà ó ti kó sábẹ́ kíni o ẹbọ kékeré torí pé kèé ṣẹbọ ńlá kìí ṣe kí ni o kìí ṣe ẹbọ ńlá kò sì yọ̀yàn kúrò ní ìsìláàmù kò sì lè jẹ́pẹ́ ní tó bá ṣe wọ́n káwá sọ bó ti di mọ̀lútà dán ó ti kó mọ̀ kúrò ní ìsìláàmù a máa kọ̀rẹ́ẹ̀tì ara wa ni tí ìbá sọ lọ́ọ́ àtẹ̀yìn náà tí ìbá ṣe pé kíní kan àti káwá máa kú tí ìbá ṣe pé lẹ́yìn ìgbà náà àbí ọlọ́run wá lo kíní kan sábàbí a máa fi ímánì tán àwọn àwa pẹ̀lú eléyìí àáfàá ni ti ń jẹ́ ṣírúkú lè kàfé ó ṣe kíni o ó ti tán ọ̀rọ̀ kúfùrù bàbá wa lágbẹ̀rẹ̀ ìwọ̀n bá tá a sọ yìí náà tá a bá ti gẹ́ẹ̀tì fọ́múlà yẹn ẹ̀jẹ̀ àfi ṣírúkú kàfé ìwúlẹ̀ ká má wulẹ̀ tó bẹ̀rẹ̀ lórí ẹ̀nìjọ́ mẹ́jọ ká bẹ̀rẹ̀ níbi alikúfùrù alikílà kò jẹ́ àmọ́ lẹ́yìn ṣírúkú kúfùrù ló tó kàn ṣé tí mo sọ yìí lẹ́yìn president deputy president lọ́kàn ṣe rí kúfúrú ló tó tẹ̀lé ṣíríkù nínú tó yára sọ̀rọ̀ ẹ̀dẹ́ tí ọ̀rà hàn án ṣe rí mo tá a bá ń sọ yìí wàláì tá a bá gbọ́ yé tọ́lọ́ ń sàmì wa tá a gbọ́ yé tá a lò ìní ọ̀jẹ̀ wa ó wúlò ìní ọ̀jẹ̀ káàrẹ̀ wa ó wúlò ìní ọ̀jẹ̀ kíjà àbùtà ló wúlò ìní ọ̀jẹ̀ tí làwọn àkùrà ní ìwọ wúlò ìní ọ̀jẹ̀ fún òkè tí gbogbo ń sọ yọba sí ibẹ̀ gbèyàn bu tí ọba sọ́ra ó lè inú bí jẹ́ pé làáfà bẹ̀rẹ̀ tíra yìí ọ̀rọ̀ ṣírùkù náà ti bá wa yanjú yìí ọlọ́ba ní sanwó lẹ́sàn-án rẹ̀ o a wà bọ́ sórí ọ̀rọ̀ kúfúrú wàlúkúfúrú kúfúrọ̀ wàlúkúfúrú kúfúrọ̀ ọ̀nà méjì òun ni kúfúrú ló pín sí ìyẹn láwà bẹ̀rẹ̀ láti ọjọ́ mẹ́jọ tá a máa ṣe àlàyé ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ abẹ́lọ́ làwọn bí ẹbọ làwọn bí kúfúrú làwọn bí làwa ń bi àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ètò kéré ètò tóbi àti gbogbo tí ó jà á ríbi náà rẹ kọ wá aṣọ wa lọmọ àlìjẹ́ náà kọ má ṣe wá ní ọmọ àná làlá hawla wàlà quwwata illa billahi al-aliyyil azim subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu